Origi, Origi, Origi, Origi. Hey, Iggy. síje mo bẹ́ẹ̀ ní ṣe lọ́jọ́ gbogbo tí mo ń ṣèrántí ẹ̀yìn bàbá wa ó wá tó wá ní ìsìn pé òun tó dé mo tí ó sì ń wá ìyàgbá ìgbà bẹ́ẹ̀ fún wa torí ó kàn sáré wáyé ní ìsìn yóò tó ń pa àlọ́sẹ́ mọ́ṣẹ́ rẹ̀ so owó adìẹ yín ẹ̀ gbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ báyìí ẹ̀ sọ tí ì bá fẹ́. àwọn àgbálù ìbà bàbá mi lónìí ìbà ẹ̀yin tẹ́ ìjókòó yìí o ìbà obìnrin o ìbà àgbàlagbà o ìbà ọmọ kékeré o èmi àyàn sì jí ní o bàbá mi ẹ̀mọ́jẹ̀ ń tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀mọ́jẹ̀ bí ọ̀pá ní ẹ̀mọ́jẹ̀ ń lò bí àìdé ẹni tí wọ́n ń sá pé ẹmọ́jẹ̀ ń dóde o ẹni tí wọ́n ń dóde ẹmọ́jẹ̀ ń sá fún ẹmọ́jẹ̀ kójú mi ń rí bí àwọn ọmọ mi pàápàá ìtì ń bẹ ní òkè òkun láyọ̀ mi kó padà wá bá mi nǹkan ọmọ ṣe é kí mọ́ lójú ẹkún kí wọ́n bẹ́ẹ̀ mi ò ṣe é èyí tó lọ sí ilé ìwé rẹ̀ yìí náà kí nǹkan ọmọ ṣe é kí nǹkan ọmọ ṣe é gbogbo àwa náà tá à ń ṣàṣẹ kójú ọmọ tì á ọ̀hún òde tá a lọ tá a gbẹ̀tẹ́ pọ̀jà bá wọn bọ̀ èyí tá a lọ tá a gbà yìí nìkan lọ́wọ́ àyàgbá lókè tí a lọ ẹ̀sìn tó bàbá ó ti gbọ́ ẹ̀yin bàbá wa ẹgbẹ́ ń tọ́mọ ìrírí ó ó gbà bẹ́ẹ̀ fún àṣẹ àṣẹ ẹ àtàrí yín rè àtàrí dídì ẹ̀ lánàá bẹ́ẹ̀ lọ́gbọ́n tọ́mọ ìrírí ẹ̀fà tí ó sí o àṣẹ ọmọ ìjọba jẹ fún ọ àṣẹ ẹgbẹ́ ilé ẹ̀kọ́ jẹ fún ọ àṣẹ àwọn bàbá náà ní ìjọba jẹ fún ọ àṣẹ ọmọ ìjọba jẹ kúkúrú gbogbo àwọn tó wá bá wa sí náà ẹ̀yọ́ ìyẹ́wò àṣẹ ẹjọ́ bá fún ọ àṣẹ ìlú òwe òde ìbànújẹ́ ọmọ yẹn ló sì mú. kẹkẹrẹ òde ayọ̀ ní kẹkẹrẹ máa lọ ṣèjọ ọmọ yẹn máa láyọ̀ ìjọ dáa fún wọn ìjọ wọn rí ṣe ìjọ wọn rí náà ìjọ dáa fún wọn. gbọ́ gbọ́ gbọ́ màṣíwò ìdáwàṣíwò. kú wẹ́rẹ́ ọmọ ẹ̀ náà wà ó. ẹ̀kọ́ rẹ̀ náà ń bẹ́ ń lé. ojú ọ̀rọ̀ àlẹ́ mi ojú ọjà fún mi ilé tó ń fẹ́ o ibi tó ti ń rí ṣe tó ti ń rí mi ojú ọ̀gbà jẹ́ o mẹ́jọ dàbí mẹ́jọ wọn tó gbé lọ. Não, não, não. tí ì tí nígbà máa yọ tí ó nígbà máa yọ bàjẹ́ wà ń tàn sáà ní àdúrà wọ́n yà tí ó nígbà tó ń lọ ìwọ́n padà fún gbogbo àwọn ọmọ yìí ó nígbà yóò dọwọ́ yín. àbí ọ̀jẹ̀ tí àbí ọ̀jẹ̀ tí àbí ọ̀jẹ̀ tí gbogbo yín ọ̀jẹ̀ tí ọ̀jẹ̀ tí mi náà ọ̀jẹ̀ ọkùnrin ọ̀jẹ̀ ọ̀jẹ̀ tí ọ̀jẹ̀ tí ọ̀jẹ̀ tí ọ̀jẹ̀ tí ọ̀jẹ̀ tí ọ̀jẹ̀ tí ti bọ́ ṣòkòtò mo ti bọ́ kẹ̀mbẹ̀ yóò dà fún gbogbo àṣẹ àṣẹ yóò dà fún gbogbo àṣẹ o àṣẹ o ní sílùlù àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ wá àṣẹ ní tẹ́jú lẹ̀mọ́lẹ̀ àṣẹ o àṣẹ o àṣẹ o ẹ̀yin tẹ́ ẹ máa mi sọdún ọdún òní náà lẹ́tùn bá mi ṣe tí ń bọ̀ àṣẹ o àwọn pẹ́ pẹ́ àṣẹ ní pẹ́pẹ́ ẹ̀yà ebi ò ní wá pa àṣẹ àṣẹ ní kékeré ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ báyìí bàbá mi. àyẹ̀sí kì í ẹ̀ṣẹ̀ àdínáyé bàbá mi lẹ bàbá mi lẹ. àwọn olè ìlú wa. gbàbẹ̀ ọyọ gbàbẹ̀ mo gbàbí. ó dàgbà tó ọpẹ́ nìkan ká dàbí mo gbàbẹ̀ ó gbàbẹ̀ mo gbàbí. ó gbàbẹ̀ mo gbàbí lẹ́yìn tí dàgbà tó ọpẹ́ nìkan ká dàbí mo gbàbẹ̀ ó gbàbẹ̀ mo gbàbí. àwọn ayé náà nílùú ẹ mọ̀ pé wàá lálejò mọ́. àwọn ayé náà nílùú ẹ mọ̀ pé wàá lálejò mọ́. ayé mi ni ẹ mọ̀ pé wàá nílùú ẹ mọ̀ pé wàá lálejò. Mama, mama, mama kò gbọ́dọ̀ rẹ kò gbọ́dọ̀ rẹ ṣe ti fún gbogbo àgbèrè báyìí. gbogbo èso ti mú ọyà ìyàwó ti ń bọ̀ bí ọyà gbèngbè ọyà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Yeah. ṣé ìyá yìí sì sọ̀rọ̀ rí báyìí. bàbá ẹ fọkàn balẹ̀ yóò bímọ. àti pé ń bì látàrọ tàbí jòkó. ẹ kú ọ̀rọ̀ mọ́. ìyàwó ìyàwó ti bímọ. àdúpẹ́ ah! ìyá ìwà o ìkejì ọmọ ńkọ́. Ah, ah. tí kejì ọmọ ò bá bọ́ àìdá ní báríkà àti bí àti re ọlọ́run ti ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́tẹ̀tẹ̀ wá lọ́nà kẹ́lẹ́ gbé ẹrù wa ká fi tọ́jú ìyá ọmọ àti ọmọ o. ẹ ṣeun yóò kárí wa o àwọn oníkẹ́ ó yá wá tara ṣàṣà nísìnyí wọn á lọ síta ń bẹ̀ ìbá kẹ̀kẹ́ àtọ́sẹ́ tá ọmọ tuntun wá. bàbá owó kọ. owó bó tó ọba ti dé ta ọba sọ fún wọn pé ní ọmọ àyàn ni àyàn ló bí ma ọmọ dọ́sẹ̀ ọmọ adákẹ́kẹ́ fún ọ. tá sọ mọ́. ó dà bàbá. Ah! Ah! mo bímọ ìyá ìyá ẹ̀yà. kásán bí òyà. kásán ọkọ mi. akọ àyọ ọmọ báyìíkà. tá ń bímọ bàbá wa àyọ ládùn lòbí. ẹ ẹ ọlọ́run ọmọ sí àbọ̀ kú oríire o. Hmm. wo wọ́n dà eh, eh. kún un ẹ ayọ̀ abara títí. ọlọ́run ọlọ́run dákun bá mọ́sẹ̀ ń bẹ̀ o. Hmm. bá mọ́sẹ̀ bá mọ́sẹ̀ ni. Hmm. ó dà kún un ó dà bá ń fún un ẹ lọ wà fún un bá fún ayọ̀ ọmọ. báyìí hmm? níbi ẹ̀gbọ́n ilé wọn ni owó báyìí gbowó tó tó bá ti bímọ báwọn tó bá ti jẹ́ ìdílé ẹ̀wọ̀n báyìí gbowó wọn tọrọ ọsẹ wọn sì gbọ́dọ̀ tọrọ kankan tí wọn wẹ̀ ni. ó dé ẹ̀dá àwọn onílù tó bá dáwọn onílù wọn ní tìjú ó rí pé àwọn àyàn ní tìjú tó fà á. tó bá ti wá ká máa fún ọkọ lọ́sàn ẹ̀ tó bá ti jẹ́ ìdílé àyìnà lèèyàn ṣe fún wọn. ìwé gbogbo àwọn jàdàdà. ọba mi bọ̀ wọ́n ibi ṣàbọ̀dọ̀ àwọn ṣáàlìlú òrìṣà ṣáàlìlú orí 대사로 사사사 oríkì oríkì oríkì oríkì. bí o bá lọ lọ́la sí ìgbọ́dọ̀ ẹ̀rọ. oríkì oríkì oríkì. akọ̀wé ọkọ mi ọmọkùnrin àdúgbò lọ́wọ́ ọlọ́run ẹ káàbọ̀ ẹ kú àlọ́bọ̀ ọdí ẹ̀kan tó wá wò wá lọ́tẹ̀ yìí jàre adúpẹ́ fọlọ́run o ẹ kú rìn mo ṣe tí ó kí n complain màmá wà ètò ń ṣe bẹ́ẹ̀. my god ìgbà wo ni wọn lọ fọ yàtà níbi tí ìgbó tí wọn fẹ́ lọ sí ọ̀rẹ́ náà bọ̀ tí ẹ jẹ́ ìgbà tó lè tẹ̀lé ọmọ yàtà. inú nǹkan tó ń sọ iná ṣì yàn mọ́ ó ní kó gbà òun pé àjíbó ń jó ni. ìgbà tó yà sọ nìyẹn. bọ̀ tí ẹ bá lè tẹ̀lé ọjọ́ tó sọ bẹ́ẹ̀ lè tún lọ́wọ́ àpò lọ́pọ̀lọpọ̀. one sẹ́yìn kíni kíni. wọlé wọlé gbà gbé kún gbé mọ. ní sí ọ sọ́ọ̀bà tó ní jẹ́ mi. ìsí ọ̀dà bíi awọ fẹ́ẹ́ ti ń gbá mi ní ta mi o. sọ sọ ọgbà mi padà sọ ọgbà mi padà mi. mọ owó bẹ ọmọ wọn fi kọ̀ọ̀kan. why bàbá mi why màtẹ́dẹ́ kú kí ọjọ́ gbọ́gbọ́ gbàgbọ́ ni ẹgbà òde ẹgbà òkìlọ̀ sí mi kọjá. lọ́kù lọ́kù lọ́kù kàwé kàwé. wọ́n jẹ́ bàbá why ẹ why now ẹ̀yin ló máa ń sọ wípé olójúlójú máa ń tì how many times mo sọ pé pé gbogbo àwọn kíkẹ́ ṣe kẹ́ stop pé kẹ́lẹ́ máa ṣe wọ́n bọ́ ẹ̀rọ kọ̀ọ̀kan tí mo sọ àwọn nonsense ni àbí kò mátà sí ẹ̀ kíá ok as a son mo sọ fún yín sí gẹ́gẹ́ bí ọmọ tí mo jẹ́ sí yín kí ni ìfẹ́ kẹ́ ṣe mọ́ ẹ stop gbogbo nonsense ìjọba rásìn they insulting me. owó àyọ̀dọ̀kun àjẹbí nkíní síbi iṣẹ́ tí mo ṣe rèé tí mo bí gbogbo yín òun lèmi náà ṣe fi ràn yín lọ sílé ìwé ọ̀gẹ̀dẹ̀ ṣe é wo kòkó yè tán tó ní wàá bẹ́ fọlọ́kọ. bàbá mi ká ní pé mi wàá túra mi bí kí n pa irun mi pọ̀ kí n lọ sínú ìbò ni ṣé èmi náà máa ṣe igbó kiri páradà káàkiri màmá tọrọ agbé kiri màmá tùlù tọrọ agbé àbẹ́wò pé ẹ̀ tọrọ agbé ni ẹ̀ ṣe alágbèrè káàkiri náà. ẹ̀yọ́ dògún. yes. sálágbé ni a. alágbèrè ṣe náà. Ah, nǹkan tó pé ó wà disgusting. ọ̀dà mo ti bọ́. àìsàn ni. mọ̀ bínú kẹ má ṣe kínní mọ kọtẹ máa yẹ tẹmá fi kú tẹmá fi wọlé àlàyé ó wà ó ti wà lẹ fún yín náà. why you embarrassing me why. àyọ̀dòkun àmọ́. bàbá mi mo fi ọlọ́run bẹ̀yìn ni ẹ má pè mí ní àyọ̀dòkun mọ́ ẹ yọ àyọ̀bẹ yọkù dòkun lórúkọ mi. àyọ̀bẹ wa ń kọ́. ó ti gbọ́ ẹ sọ́nù dòkun lórúkọ mi. dòkun wá ṣe gẹ́ni. ó dòkun dòkun dòkun dòkun dòkun dòkun dòkun. Ah! bàbá mi àyàn àgálù dòkun dòkun pẹ̀lú ọkọ mi èmi rò kó máa tó weekend kó tó wá yọjú sí mi ni. ẹ̀bùn mi ọkùnrin ló ń fà mí torí bẹ́ẹ̀ mo ṣe ń pè kí n o ṣe ọkọ mi olówó orí mi ọmọ ẹlẹ́rìn lọ́lá báwo ni nǹkan. adúpẹ́ wa. ẹ mẹ́ta. yes ma. ṣé o gbúròó mọ́mí àti dáàdì. adúpẹ́ wa. olúwa ṣeun ẹ kí ló tẹ wá rìn lálẹ́ mo tọ́ fún yín kí n má máa fà lẹ́rìn mọ́ ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ olóríire méjì ò kì í yára wọn mo ní kí ẹ má máa rìnrìn alẹ́ mọ́ bọ̀ mo rò pé ẹ̀ ní lọ bí lálẹ́ ìṣá o. mọ́mí orí tẹ́dá fún wa la gbé ẹ̀yin náà lẹ ní gbogbo ìgbà ni ká máa tẹ̀lé ra wa káàkiri ká má máa fira wa sílẹ̀ ṣùgbọ́n mi ò rò pé a máa lọ síbì kankan lálẹ́ yìí ibi la máa sùn sí mà. ó bẹ́tà ó bẹ́tà kẹ́ má lọ bí kankan lálẹ́ yìí but ju gbogbo ẹ lọ ẹ má máa rìnrìn alẹ́ mọ́ obìnrin lẹ́yìn méjèèjì ọlọ́run má jẹ́ kárí nǹkan burúkú ẹ kí la fẹ́ sọ wọ́n ní ìjàkùmọ̀ rìn ìdí ọ̀sán ẹ ń tà bá bìrì ò gbọ́dọ̀ máa rìn ìrìn òru ìhun léegun ìwọ la tọkùn ẹ ẹ̀yin méjì náà ẹjọ ń fara yín ẹjọ ẹ má máa rìnrìn alẹ́ mọ́ ẹjọ. ok a ti gbọ́ ma mhm. àbí. tẹ wá lọ wá nǹkan tẹ máa jẹ. yes ma ẹ ṣe ah. ma. yamade kí ló ṣe ẹ́ ní ibi ah, kí ló tó ń gbé ta kí ló ṣe ẹ́ bẹ́ẹ̀ ah. kí ló ṣe ẹ́. mo ṣubú ni ọlọ́run ní gbé kí n dúra kò bá pọ̀ jù báyìí lọ. òṣùbù níbo ló ti ṣubú tó wá fi ojú gbalẹ̀ àtọrùn. yọmọdé torí olóde tún parọ́ bọ́dẹ má dá lóhùn ọkọ àfẹ́sọ́nà ẹ̀ lónìí ọbẹ̀ yẹn o. Ah, ah. kí ni a. ọkọ kí ló pé. ọkọ àfẹ́sọ́nà ẹ̀. ṣé kì í ṣe ọmọ olóyè burúkú ọmọ ṣàǹfààní bàǹbọ̀ àbí kí lẹ́ ń pè yẹn. òun gangan ni mà òun ló nà. ọmọ tí ò réyàn bí ọmọ tí ò níran ọmọ tí ò láṣọ lé lórí ìkọ́ òun ló tún tó lómi báyìí again kí ni mo ṣe fún kí ni mo rà ń gbẹ́ ẹ̀gàn tí mi ìsan torí ọlọ́run. Ah, kí ló dé gan pàálẹ̀ ní pàlọ́là tó ju àwọn òbáfọ̀rà bàràbà ló máa bá ó mọ tún mọ ẹni mo ní ọ̀rẹ́ kan ìyá tó jí lórúkọ ẹ̀ ńgbà tá a jọ ń ṣàbíyamọ tẹ́yìn wà kékèké ọkọ ẹ̀ tó bá ti jẹ́ kó ṣàbà bíi bíi bíi ó kàn gba lẹ́sẹ̀ lẹ́nu ńjọ́ kan ní kátó kátó dọ́là bẹ́ẹ̀nu ya tó ṣe wọ́ọ̀rì dọ́là ọkọ ti wá fẹ́yàwó mi lè èmi ò fọwọ́ sí o mi ò gbà. it was by accident kò mọ̀ ọ́mọ̀. by accident kò mọ̀ ọ́mọ̀ tó bá mọ̀ ọ́mọ̀ nǹkan á fọ́ ẹ lójú àǹtí kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ wojú àbúrò yìí ẹ wo gbogbo ara ẹ ọmọ mẹ́rin burúkú bá ń bọ ọmọ ọmọ tí ò rẹni bí ọmọ tí ò láṣọ rẹ lórí kọ òun ló ṣayé ọmọ mi báyìí tó máa sọ tó àti wọn ń lọ ọmọ mi tún pọ sómi wípé òun ṣubú ni ọpẹ́lọpẹ́ lọ láǹsìn tó jẹ́ kí n mọ̀ wípé kò ṣubú pé bàbá ló ṣayé ẹ dàbáyé kí ni mo ṣe fún ọmọdé tí kí ni mo ṣe gan. is that true. tòótọ́ ni òun ló lù báyìí. <sighs> problem ẹ̀ náà àti pé kí lọmọkùnrin gbé jẹ fún ẹ gan-an ó dẹ̀ ṣì ń cover but ìfẹ́ burúkú lélẹ̀. kódà tá a bá rí nǹkan mi ta lè pé lẹ́yìn ìfẹ́ burúkú ó yẹ ká pé àmọ́ láti èní lọ́ba máa mú ọ̀bẹ màá rẹ̀ ìfẹ́ wọ̀nyẹn màá rẹ̀ já ni. àǹtí ẹja ní sùúrù èmi á pe báńbọ̀ máa halẹ̀ mọ́ gan-an tá a a rí i pé ìfẹ́ báńbọ̀ ó wà lọ́kàn yọ̀mádé torí tí ò bá sífẹ̀ẹ́ lọ́kàn ẹ̀ òun ló lù ú tójú ẹ̀ báyìí ó sì ń cover ẹ̀ mi wà nífẹ̀ẹ́ ka encourage ẹ̀ sí nǹkan burúkú because ojú kan làdá ni. ojú ojú kan làdá ni wo lẹ ń sọ lẹ́nu tí òdùn yìí. tí o bá ṣe pé ayé tó bàjẹ́ tá à ń sọ wípé ọmọ táyé bí láyé ń pọ̀ jẹjọ́ ṣó ti lọ ilé ọkọ ni àbí lóore ilé ètò ilé ọkọ lọ àbí mo fọ ọmọ gbọ́kọ̀ àbọ̀wọ̀ ta ló ti tọrọ ẹ̀ tó fi tó bá sọ ọmọ mi dìbàrà tó máa máa lù lójoojúmọ́. èmi ò gbà o èmi ò gbà èmi ẹ wò ẹ tètè ẹ máa sọ fọ́kọ mi àfẹ́ mọ́ ọmọ mi fẹ́ mọ́. Eh, èmi jáde bọ̀ ẹ má tilẹ̀kùn mi ní pẹ́. ẹ ṣáà má mm, ẹ má pẹ́ yọ̀mádé yọ̀mádé tí ò bá sí nǹkan mi ń bẹ tó bá yẹ pé èmi ni mo bí ẹ tó jẹ́ pé inú mi ni mo fi gbé ẹ tó mú ọyàn àyà mi yìí o ò fẹ́ bá ń bọ̀ mọ́. o ò fẹ́ o tí n bá tún ìwà àti ọlọ́pàá ni màá jọ fi mú yín. oríkì oríkì ìgò bàdàgà jòlè oríkì oríkì oríkì oríkì padà wúlé padà wúlé oríkì oríkì oríkì oríkì. anáà ẹ wo oríṣiríṣi ọ̀rẹ́ ló wà ṣe rí àwọn ọ̀rẹ́ kan àwọn ọ̀rẹ́ aláṣírí tó boni lára tó dá sọ́nà. So àwọn eléyàn wa ọ̀rẹ́ ni wọn. àwọn ọ̀rẹ́ mi ìṣeré àwọn atúniláṣírí àwọn dábẹ̀ èèyàn kan ayérébánijẹ́ àgbọ̀nsálẹ̀ àwọn kan nù. àmọ́ eléyìí ó ṣe èèyàn ọ̀rẹ́ dáadáa ni ọ. wọ́n sọ̀rọ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ a sì bá bẹ́ẹ̀ ìwọ náà kọ̀lé. àṣẹ àṣẹ. ààbò tán báyìí lò sáàbò dí ìgbín àṣírí rẹ ò ní tú. àṣẹ àṣẹ. bẹ́ẹ̀ ni ó rí òkú ọmọ ṣe ọmọ ni ó ọmọ ni ó ẹ ṣe rí ìdòkun tẹ́ ń wòye sà ẹni tí òun fi fa tán ni jẹ́ ni sà èèyàn yàn níbo ṣe rí àkọ́kọ́ tẹ pé ó ń bọ̀ nílé yẹn òun ni mo ti parí bíbá wọ́n ti kùn wọ́n ti ṣe gbogbo ẹ̀ ṣe ti understand later ìbàtà ni kò wà á dé mọ́ ibi báyìí ó ti wà dọ́sì bẹ̀bẹ̀ tó ṣe sọ fún mi pé ó tún máa dé o òun ni mo ṣẹ̀ wá kùn bíbá tó ṣẹ̀ wá rìnrìn gidi báyìí ṣe rí kíkùn tí mo kùn yìí bàbá òun mo fi surprise òun náà ni torí pé owó yìí èmi náà fi dá sí tọ́lọ́hún ní ọ̀rọ̀ láìpẹ́. ọlọ́run ó sì dá títí ẹ̀ lọ. Bánkọ́lé ó kọ lóru rọ̀ n tó fi mú ọba àbúrò mi parí ilé báyẹn báyẹn ah, bó kọ́ bá wàjà náà àwọn ọjà mo wá bọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó láṣeyọrí lórí ẹ̀ wo kọjá ìdí ìfẹ́ ṣàṣeyọrí o ọlọ́run ní kó fún wa sí o ah. kálukú ni wọ́n fẹ́. Hmm? abẹ́tàkẹ́ máa sọ bọ̀ ṣé ìfún gbogbo àlá da ẹrù pé gbogbo la gbọ́ ni gbogbo wọn ṣe ń kó fún yín kí n má fi gbogbo ẹni sọ̀rọ̀ tẹ̀ ń ṣe bó ṣe wù yín. ṣe ìpá àgbọ̀ sí ni ẹ tẹ ṣe ní ṣe ọmọ bàbá mi ni àrà tó bá dẹ̀ wù mí ni mo lè fi dá. yeah it's not fair. tó wá jẹ́ pé irú ìpinnu tẹ ní lọ́kàn òun ni Bánkọ́lé náà ní lọ́kàn ni kò ní ṣe àṣeyọrí kò ní gbẹ́rù ilé bàǹtàbàǹtà ìkalẹ̀ in fact i'm so disappointed in you i'm appalled you had better not just say anything at all. àǹtí ìlú ìbò. lẹ́yìn sọ lákùn àná mi ọ̀rọ̀ rẹ̀ ṣe bí o. Um, dáàdi ẹ wo ẹ fi tí wọn yẹn lẹ ṣe ẹ bá ń kọ́lé bí a sáré wo ibẹ̀ yẹn. lórí ìwọ̀n tó kọ́ ìgbóbi àtàkùn constructive. a lè wo kankan mọ́ bí ìrora àbẹ̀ oríkì oríkì. yóò bá lálálá sí ìgbàdàn wa. oríkì oríkì oríkì oríkì. igi ò gbọ́dọ̀ ga jòlú rẹ̀. Yọ̀bádé ẹ̀mí mo ti sọ fún ẹ pé mi fẹ́ rí ìwà àti bọ́ọ̀lù Richard yẹn mọ́ ẹ mélòó. èmi àti àti èmi mo ń bá sọ̀rọ̀ wípé àjọ ń sáré. ṣé o mọ̀ pé mo mọ̀ pé nǹkan wà láàrin wa àti bọ́ yẹn o tún parọ́ fún mi. mi ò ṣe ìparọ́ nǹkan tí mo ṣe máa rà sí kọ̀ọ̀kan láàrin mi. ok ó pọ́sibú kí n máa fẹ̀ mo wà láì máa sọ ẹ̀dá láàbọ̀ ara ṣe ló ní gbọ́rọ̀ ni ṣe ló ní gbọ́rọ̀ ni ṣe lọ. ibi ló lọ ibi ló lọ ibi ló lọ èmi máa pa ẹ́ èmi máa pa ẹ́ tó ń bọ̀ èmi máa pa ẹ́. ìdè ìgbéra ẹ̀ lọ́wọ́ ẹ̀rọ fi ẹ̀ tó bá yà á ní lọ́ọ̀fù mi olùsọ̀rọ̀ ń dúró tọkùnrin mi. mo ní àwọn àlejò méjì pàtàkì tí wọ́n máa bá wa jíròrò lórí ètò lónìí kálọ̀ ṣàyè wa àgbà tí ò sì ṣe ń lẹ̀ ń fún wa. kí o tó ní sunkún lẹ̀ ẹ jọ bẹ ṣe bẹ bá bí àwọn bẹ kí ni ẹ fi ṣe ọmọlúwàbí. irun báwo kí lè fẹ́ fi irun ṣe. ní kẹ́ bá ń bá mi náà lè jẹ bọ̀ èsì ìtirun ọ̀rọ̀ tètè nìyẹn. ní mo kó nǹkan tẹ̀ sọ. wàhálà ìbí ń pa mí gan. bébí ṣe ń pẹ́ ló ṣe ń pè mí náà amóúnjẹ náà gba ìdí sú èmi àpéyà ká sọ́ra sọ́ra sa ìkálọ̀ jàmàlà àti gbẹ̀gìrì àbí kílẹ̀ rò. èmi tí ẹ fẹ́ sọ pé ká lọ jẹ ṣàwámà tẹ́lẹ̀ wà máa la tó sọ yẹn ó tún make sense. bọ́tò ìṣoúnjẹ ọ̀gọ́ tá a lè jẹ yẹn. ẹnu bọ́ ẹ fún mi two minutes ẹgbẹ́. ṣe kí a o. àwọn àlàyé àyẹ̀ kẹ̀dẹ̀ rí rọ́ṣọ̀ ṣe wọ́n pẹ́ sí mi. bẹ́ẹ̀ ẹ rí. ẹ̀sùn ìbámu lè jẹ́ ẹ̀yà ẹ̀wà sórí. bámi bámi. Mm, gbọ́ rédíò mi lọ́wọ́ má bà mí ní láǹkà yìí jẹ́ ṣé n fọ ọpọlọ rẹ pé ui lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò ní láǹkà yìí. bàbá wa ǹjẹ́ nǹkan tó bójúmu ni kí ọkọ ó máa lu ìyàwó rẹ̀. ẹ ṣe olóòtú nǹkan tó burú jù ni kí ọkọ kó máa lu ìyàwó ẹ̀ tẹ bá wò nínú ìlànà ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ní lórílẹ̀‐èdè wa yìí kò séyìí tó fààyè gba ká máa na ìyàwó wa nítorí pé òun ẹ̀ lè. ẹ̀yìn bẹ́ẹ̀ ẹja lọ. ẹ má bínú olóòtú nítorí ibi tí mo fẹ́ yà sí yìí ṣe é ti mọ̀ wípé ọ̀nà tí ìbámọ̀ tọ̀ ló máa yà sí. kábàá máa purọ́ òdodo ọ̀rọ̀ rọ́gbẹ́ ni èmi sọ ọ̀rọ̀ ìkẹ́ni láǹkà yìí ni ìyẹn rọ́ ní bá gbọ́ o kí pọ̀pọ̀ inú rẹ̀ bá yìí dojú dé o. ọ̀rẹ́ sọ́jà gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní ọkùnrin kọkùnrin tó bá ti ń múyàwó ẹ̀ tó ń lù ó wùwà bí ẹranko ni ṣé mo wá lè pè lẹ́ranko ń sìn. kò tọ́ sí ẹ lẹ́nu láti pè mí lẹ́ranko náà. ó possible àti bí wọn náà gbọ́ nǹkan tí wọ́n sọ irú ìwà tí wọ́n bá wù òun ni wọ́n fi ṣàkàwé ó ní tó bá ti rí ìyàwó ẹ̀ ó sọ di punching bag àfi gbà bí bí lójoojúmọ́ ah ìwé ẹranko ló wù náà. Eh, eh, Farouk Farouk lóòótọ́ ẹranko ni ọkùnrin tó bá ń ná ìyàwó ẹ̀ àmọ́ obìnrin lè tọ́yọ̀ sùúrù pàápàá ìwé ẹranko ló wù. nígbà tá a mọ̀ pé ìwé ẹranko ni wọ́n wù ṣé báwa la lọ fà wọ́n bí tí wọ́n wà náà wípé kí wọ́n máa bọ̀ ká máa bá wa gbé tábà tí wọ́n á ní sùúrù pẹ̀lú wọn ìwà wọn yẹn á lè tẹ̀ wá lọ́rùn àdéjọ́ máa gbé papọ̀ àbí dandan ni ká máa lù wọn lójoojúmọ́ ni. òdodo ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ owó ni ẹ ti ẹwọ yẹn ẹtẹ olé ẹyẹ ìta ni pẹ̀lú àkẹrọ ọ̀rọ̀ wọn wọ́n ṣàìjújò wọ́n ju dúró dé wọ́n kẹjú sàrún torí kéésì wọn ayé dùn ọyùgbọ́n náà má ṣe sùúrù. bí tẹ̀ jẹ́ pé mi gbọ́ gbọ́ òun tẹ̀ sàn àmọ́ mo gbọ́ sùúrù yẹn sùúrù ni ẹ jẹ́ ká máa bá wọn ní ẹ̀yin ni jẹ̀bú náà tún kọ̀ǹfàm yẹn ẹ jẹ́ ká máa ní sùúrù pẹ̀lú wọn sùúrù ni. bàbá jẹ̀bú ẹ ṣe gan Farouk ẹ mo appreciate nǹkan tí wọn náà sọ àmọ́ tí ìyá iná tó bá ti fi àwọn ọ̀wá ẹ̀yẹn lẹ̀ mi ní nà ọmọ náà ah, ah, mo promise ẹ yẹn. kọ́lọ́ jẹ́ kóun náà gbọ́ ẹja lọ kóun náà gbọ́ ọdẹ ẹja lọ mo fi gbọ́ ọ̀rọ̀ ni. ìwé ti pọ̀ sí òtútọ́ òtútọ́ jẹ̀bi ìwé yóò ń gbọ́ má ga o. ẹ ṣeun ìyá wa mo tẹ̀ jẹ́ ìwé àsìkò àwa ṣòro ìròyìn ayọ̀. kí ló wọ ní wípé a pè é. Farouk sori ànípẹ̀ parí service wa àsìkò tó dẹ́ kù yìí ọlọ́run níjẹ́ ò ní wa lára. àmì ẹ̀wọ̀ àdúrà tí mi jẹ́ ní pé tá a bá ṣe parí báyìí kó ló ń pèsè iṣẹ́ alálùbáríkà fún. àmì àmì àmì. nǹkan tó kọ̀ tẹ̀ máa ń sún yàn lórí ọ̀rọ̀ ìlú wa ní ojú bèbè. kéèyàn ṣe wàhálà ṣe wàhálà kó kàwé olúwa wá kàwé tán àti wá ríṣẹ́ báyìí àti wá dín nǹkan. òótọ́ ni òótọ́ ni ṣe rí ọ̀rọ̀ mi tèmi ò le ṣe rí ọ̀rọ̀ ìlú yìí máa ló oh máa ni ó tèmi ti easy. Samson ara nǹkan tá à ń sọ nìyẹn ṣó yẹ kó jẹ́ man no man tí n bá ti kàwé yẹ kó ríṣẹ́ ni. ẹ wọ excuse me mo fẹ́ sáré wọn nǹkan tí mo ti. ọgbẹ bẹta bẹta. ebi ti ń pa nìyẹn mo mọ rẹ mi ṣe é. ẹ <laughs> ah, eh, kí ló dé wo ni ti báàgì mi tó ń tu kí ló kó sínú ẹ. Ah, ah, kí ló ń ṣe kintus gbé báàgì lẹ́jà rẹ̀. ó lè jẹ́ pé ẹjọ́ da nǹkan ẹ̀wò kan. gbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀. tó bá lọ fọwọ́ gbé kiri jáde nù ẹ̀ láti má wà nù ẹ̀. yọ ṣe tuntun má wà nù. I don't hear you. na tún bá gbé ní báàgì. ọ̀hún. Ah, five minutes. Ah, hmm. ìyá lásì ẹ ṣáàfẹ́ já wa ni mo látàárọ̀ tá jókòó sí bíbá ó ga <laughs> tí ẹ̀ ó ní kọ̀ọ̀kan tó yẹ kí n bá ẹ sọ ọ̀rọ̀ òbírin àbúrò àbòsílẹ̀ àbúrò òbírin. mo fẹ́ fọkọ eléyìí. mo bọ̀. Bí èyí ò pè ṣé tó bá ti fẹ́ tó ìsòmìrì ẹjọ́ wọlé tó ìsòmìrì. Àjà fún ẹ, àtẹ̀jẹ̀ fún ní change lọ́wọ́ mi ìbá tiẹ̀ ó pé àjíṣe òye ẹ lóṣù ẹ tí ò ní kọ̀kẹ́ tí ò yẹ tó jẹ́ pé ẹ̀yin ilẹ̀ ń bọ níbí báyìí ìgbà bá lè ó dàbí ọ̀pọ̀ ìjì ọ̀tún ó ṣe kún bí ìfomi ẹ̀rọ ìyẹn gbogbo tiẹ̀ ló gbé kọ́ ló gbé wa wá síta ìṣe ìdílé kan yẹn bí ṣe ríwà àti bá ń bọ̀ bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe tẹ́ ń lọ́mọ ayé tẹ́ ń ṣeré inú mi dùn gan ni o ah, mi ò expect ẹ̀ bọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ló bá mi gbàkóso ayé. bá ń bọ̀ yẹn ló di ẹni tó wá ń kúnlẹ̀ tó ń rá bàbà tó ń tẹ̀lé lọ́lá àti ẹ̀dùpẹ́ lọ́wọ́ lọ. ṣé bóun lè láti jókòó láti bíi three hours down ní bàbá tí ẹ̀ pariwo ni ò jágbe. Ah, bàbá ti jẹun tán káwọn lọ sí abẹ́tẹ̀ kan mẹ́ẹ̀ ká gbé nǹkan lura. àti èmi ibẹ̀ làwọn á nǹkan lura tán ìwà amútọ́dẹ èmi àbútọ́dọ̀ mi àwọn nǹkan. ọ o máa lọ gbáwọn olóṣèlú ní ọjọ́ ẹ ẹ ẹ gbọ́ ọ ó dàbí pé nǹkan tó ń sè yẹn ń jóná abẹ́ gbóòórùn. Ah, èmi náà gbóòórùn. sẹ́yìn ló rí sí sẹ́yìn ló rí tí bá tún rí àti sí. wá ìwọ náà lè bá wò ó. àwọn ọ̀dà sọ̀rọ̀ olùkọ́ ló ṣì pàtàkì ni wọ́n mọ̀ ẹ́ ògbóúnjẹ nínú wájú kò síbà òròjọ lélẹ́yà bí o fẹ́ jó lélẹ́ mi lórí tí bá wà nǹkan sí tí mo làmú ẹ lórí tó kú lànà ṣé inú ẹ máa dùn sí wàá bá mi nulẹ̀. kí ló ṣe ń sìn kí ló máa ń ṣe tó bá ṣe bí tó rí òpè náà. wo àbùkù ara ẹni ẹni tó ń jó bàtà tí ó tàpá ara ẹ ló wà ó kò fẹ́ sọ mí lẹ́nu nínú àwọn. mi ò nínú ẹ nǹkan tó máa nà ẹ wà lára ẹ. ìwọ náà lọ wọ nǹkan tó ń ṣe. ó ti ń jóná ni. ó bẹ̀tà má fi mi fi sùúrù àwọn ìlú náà ni. díẹ̀ díẹ̀ mi làwọn máa bá wọn sọ ọlọ́run á jẹ́ ni your hand nǹkan tá a kàn máa sọ fúnra pé kò máa ah. pé kí ni. ọ̀nà o ti yé mi mi ní láti sọ fún ẹ o ti yé mi àbújá ń fura náà mò ń wù látijọ́ ẹ o ti wá yé mi báyìí ìyẹn ò ní máa nírú wa tó wù yìí kó níyàwó lọ. kò sí lọ jàre. ìyẹn kò sí lọ. màá bá fowó ra wọn lórí. yọ̀bádé sóúnjẹ yóò tí rẹ̀ bí ni kí ló dé gan. ibo olú ti lọ wù yẹn. o ní láti pariwo mọ́ o máa bẹ́ẹ̀ ni. o tún ní láti pariwo mọ́. o ah, ah, tún ní ìdílé yẹn pariwo lẹ́kọ̀ọ́ sí. kó tún pa lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. ọ̀dẹ̀ ni ẹ. èmi mọ̀. àmọ́tòkun agbọ́pàyàn gbé ajádùn o àmọ́ kí dámọ̀ yẹn láyé tó gbé ìwọ ní ká mọ́ lùlù mọ́ye o kí lámọ̀ lu o táì máa rí oúnjẹ jẹ o lórí bí ọgbọ́dọ̀ pa wá àwọn àrùn wábà ní wáyò láǹjẹ láti yìí kò ní ọgbọ́ òfin ìbá tún ewúrẹ́ mọ́lẹ̀ kó fún pákí ni o. àwọn yòókù lógún. tá a lọ bá wí. wọ́n ní orúkọ mi ń ṣàyàn. ń dà lókun. ṣe fi nǹkan tẹ́ ẹ̀ sọ pátá ni mo gbọ́ mo tẹ́ ẹlẹ́kan ẹ̀ ń waste time ara yín. mi mọ nǹkan tó ń fún yín ní impression pé tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ tẹ̀ ń ṣe yẹn mọ́ ẹ̀ lè ní láárí. yà bros èlò bọ̀ lẹ́ ń gbà ní iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn sọ fún mi èlò lẹ́ ń gbà ní. gbọ́nà à ń dòkun ọ̀tọ̀ ní tàbí ọ̀tọ̀ ní tó ń sọ ní tí mò ń béèrè lọ́ọ̀ yẹn ni pé bá àbádùn ìdìmọ́ kí jẹ kó o ti dá mi lóhùn pákátí ẹ̀kejì ni pé ṣé wo òórùn kankan tó ń lárí ni gbọ́ òórùn mọ́ tó ń yẹ wọ́n mọ̀ ń kọ́lé wọ́n mọ̀ lọ ìlú èbó tí ń ra ká àsájà aládògún òórùn sàn ní adé ni kó tó tẹni ta mọ́tò lónìí àbúrò wa gẹ́gẹ́ dúdú yìí ọ̀sán ayébẹ́lẹ́ nílùú fún òun mọ́ lọ ìlú èbó bí ẹni lọ gáràjì ni ibì kan yóò ti bẹ̀rẹ̀ o ibì kan náà yóò ti mọ ohun tí gbogbo ẹ̀ lọ. ṣẹ́rí ìtẹ̀sọ yẹn náà ń pè ní mindset kéèyàn ní mindset kẹ́pọ̀ ọkọ̀ yín pọ̀ síbi kan pé kọ́ báyìí ni mo fẹ́ kẹ̀dẹ̀ pursue nǹkan yẹn vigorously pẹ̀lú gbogbo ipa yín kẹ̀rí pé nǹkan yọrí sí èrè òun nìkan táwọn yẹn ṣe yeah onílù pọ̀ tó ń lùlù fáwọn eléré ẹ àwọn onígangan onísákárà olómele àkànkàn wọ́n wà bẹ́ẹ̀ gbogbo wọn dẹ̀ kẹ̀rí wọ́n ti rọkọ̀ ìmí ti kọ́lé wọ́n ń lọ lóògbé yẹn sí ọ̀nà wọn ń lọ wọ́n ń bọ̀ bọ̀ṣẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe ilé ẹ máa lọ lóògbé lẹ máa rọkọ̀ èyí tẹ́ ẹ̀ ṣe yìí kò wá fruitful kò sí nǹkan kò sí èso tó fẹ́ bí nǹkan tẹ́mi sọ fún yín ni pé ẹ̀yin inú ẹ wá kan ṣe kan ìwé ìjẹta ilé nílẹ̀ níbi báyìí tí mo rọ́ ọmọ yín tó náà nílùú káàkiri ìgboro tàbí ẹ̀kọ́ wà ní school ṣé ìyẹn bójú mu ẹ dẹ̀ fún ara yín ẹ̀ ń fi ọjọ́ ọ̀la yẹn fi ń tàkòtò lójú ẹ̀mí ẹ̀dẹ̀ ń wòran àbí ṣe táwọn ẹ bá ń tẹ̀lé tẹ̀ ń tẹ̀lé yìí ẹ ń gbọ́dọ̀ máa ti ọdún máa fi tọ́ ẹ dábàdà dábàdà gbó ẹ dá mi lóhùn ń gbọ́dọ̀ máa ti ọdún máa fi tọ́ yín ẹ ẹ̀dẹ̀ jókè yẹn pé ah ọjọ́ ìlànà máa máa ó máa ṣòfò ó máa yóò rọ ilé yẹn dẹ̀gbọ̀n lẹ́rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ẹ̀ fún ìpínlẹ̀ ẹ̀ gallant nídìí kí lẹ̀ ṣe ẹ̀ dá mi lóhùn nídìí kí lẹ̀ ṣe ṣé ẹ̀ jẹ́ kí bí set drums abẹ́rẹ́ àwọn tó ń lu set drums ni tó ń fi oró wọn ẹ̀ mọ̀ ló set drums. mi ò mọ o. sí sí èmi kàn wọ́n ní ni ẹ wá àkọsí kan ẹ wá àkọsí kan kẹ̀dẹ̀ stop gbogbo tẹ́ ẹ̀ ṣe gọ̀ọ́sì tẹ́ ẹ̀ ṣe lọ gbogbo ọmọ tẹ máa máa gbọ́ àbá mi bíbá ìtẹ́ máa máa lọ máa fi star star máa gbọ́ ọ lọ máa lọ lù tẹ́ ń tẹ́ ń lu káàkiri yẹn ẹ stop ẹ ẹ stop ẹ kọ́sí mo mọ̀ mo kàn ń wòye ni o tó bẹ ṣe ń yọ wá ni mo mọ̀ ẹ stop ẹ o ẹ stop ẹ o. ọkàn kúkú la gidi náà ni ọmọ tó ọlá àǹfùsọ àǹfùsọ bẹ́ẹ̀ òfúsọ wọn náà kí wọn mọ̀ ẹsẹ̀ ọgbọ̀n bọ́ọ̀bá yá ń dùn náà ìrẹ́lẹ̀ bẹ̀rẹ̀ àwọn tí lùlù fọ́rọ̀ lùlù fẹ́fún ẹ̀rọ yẹn ti ẹni lọ́gbọ̀n ìbọn à wo yá gbà fọlọ́run wo ọmọ àyàn ní mi ìdílé àyàn mo sì ti wá àyàn gálò níjẹ̀ bòún lẹ́wọ̀ bàbá àfilẹ̀ já mọ́mọ́ dábàá jẹ ni ẹ̀dùn ìfọ̀ òkú yẹ̀mùyẹ̀mù ìjọ yóò wọ́n bá wọ́n ṣe wọ́n ti pọ̀ mọ̀ mọ̀mọ́ rẹ̀ ń ṣe eyín rẹ̀ ìyá mi ríra wọn ni o. Eh, Faruk kí ni ẹ eh, mo ní Faruk kí ni ìwọ náà wò ṣé ìwà tó wù ṣé ìwà tó dáa ni. ẹ eh, bó edé sí yẹn tí n bá kí ẹ mọ́lẹ̀ tí n bẹ̀rẹ̀ sí ní lù ẹ bí ìgbà tí màálù tó kọgùn sí Fúlàní wà lọkùnrin tuntun dé o ọkùnrin ti gbé wàlẹ̀ dé o ó ti bẹ̀rẹ̀ o ṣé wọn náà ti rí tó wù láti àwọn tí mo ti ń dúró díẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ mú wọn pariwo Faruk Faruk ṣé wọ́n rí pé bambo kì í jẹ̀bi báyìí tí pé tíyàwó ẹ̀ bá ti ṣe nǹkan kan lílù ló fi ń da lóhùn ṣé wọ́n rí pé ẹ̀yin obìnrin ẹ̀ kì í gbọ̀rọ̀ ẹnu gbà míì tó bá yẹ pé tíyàwó bá fi lùlù wà wò lórí yín máa fi ń pé ẹ́ amúnibú ni ẹ̀yàn yẹ ìbí yẹ fọ́jú ọ̀tún ẹ̀rùn ẹ̀ náà fọ́tòsí má bínú ọkọ mi wọn súnkẹrẹ fàkẹrẹ ọkọ ló fà á mo bí mo tẹ ṣe ń bẹ sọ̀rọ̀ igan sẹ ìlọ́po mẹ́ta owó tó yẹ kí n fi wọ mọ́tò dọdọ ẹni mo fi wọ mọ́tò jọ ń torí ọlọ ṣàǹgó kò sí epo jọ. tí o bá mọ̀ pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ pẹ̀lú wàá ti kú òǹbi tó lọ wàá ti tètè kú òǹbẹ wàá ti mọ̀ pé ó máa tètè bá mi. má bínú ọkọ mi jọ má bínú. ọjọ́ wo àti òde ọmọ ṣe má bínú. má bínú jọ jọ ń torí ọlọ má bínú náà jọ jọ wọn náà ṣàǹgó kì í ṣe ẹbí mi jọ epo ní jọ má bínú àmọ́ jẹ́ ká ti ẹ̀rù náà ẹ kí làwa ń ṣe sórí ọ̀rọ̀ àwọn olórí wa ẹ̀ ṣé bí wọ́n ní bí ò sóògùn onírè a lè roko bí ò sí òògùn onírè a lè yẹnà òrìṣà kórìṣà tó bá wá ní báwo ni tòògùn onírè á jẹ́ pé a fi ẹnu ara ẹ̀ á fi wúṣù jẹ ni ẹ epo òun ló wá wọn gógógó yìí epo ò sí ẹjọ kò sí ná kò sí nǹkan kan kí ni nǹkan tá a wá jẹ kí ni ìlú ìwà dàbà yìí. ọkọ mi ṣáà má bínú fọwọ́ àmọ́ ìjọba yẹn sílẹ̀ ẹ̀hẹ́n but ó mẹ́nu lé lílù lẹ́ẹ̀kan yẹn ah, jọ́n torí ọlọ́wọ́ ọkọ mi má má jẹ́ ká fi lílù bọ gbogbo ọ̀rọ̀ ìfẹ́ wa yìí ó ṣàkóso pé kàtà máa bẹ̀rẹ̀ àfi lílù bẹ̀rẹ̀ jọ́n torí ọlọ́wọ́ ọkọ mi jọ. owó sórí jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ sórí ìfẹ́ ọkùnrin àtobìnrin gbà mí ìyẹn gbọ́dọ̀ fi lílù díẹ̀ kún sórí gbogbo obìnrin náà kan ló máa ń gbọ́rọ̀ lásán bóyá obìnrin mi wà tẹ́ pé tó bá ti fojú bá sọ̀rọ̀ O máa gbọ́ pé hàn èmi náà ń bá wí obìnrin mi dẹ̀ kó tó sọ mí ní ó ti dàgbájú bò o mm. ti fún nígbájú o ti gbálẹ́sẹ̀ ìyẹn ló máa fi gbọ́n pé hàn ah, ó ń bá mi sọ̀rọ̀ ń bí báyìí o ó mẹyìn obìnrin dúró ṣé gbogbo wà tí wọn náà wù látijọ́ ṣé o ò tí ì wù àti mo lè fi lù ẹ́ wọ́n mi ìfẹ́jẹ́ kan sọ mí lẹ́nu bíi ti bá ń bọ̀ ni kọ́ ni ó tutù dé o ó bẹ̀rẹ̀ sí ní lùyàwó ẹ̀ o Farouk ti dé o ó lùyàwó ẹ̀ o òun ni mo ṣe máa ń wù ẹ̀ ńgbà mi tí màá kọ́ pé jẹ́ ń fi ẹlẹ̀ irú bóyá dé yìí sìn kárí bóyá dé yìí mo ti mú rí ẹ̀ mo là á mọ́ bí. wà á ti gbọ́ wà á gbọ́. ro sábà bínú ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó kúkú má ra lọ́wọ́ jọ wọ́wọ́ mi ìwọ́wọ́ mi ìwọ́ náà wò apá ṣé o ti yẹ lọ ọkọ mi nígbà tí wọn bó o là kú nígbà tí wọn máa fi dè. má bínú tó dẹ̀ ti tán. tí mo máa bẹ̀ mí nìyí. ọjà ah, má bínú. ajá àlejò. o <laughs> ṣe. ìwé máa wà tó yẹ fẹ́ mọ̀ pé kò dáa kí dẹ̀ mọ̀ mọ̀ mọ̀ ṣe. bọ kó kò ní mímì náà ẹgbẹ́ kó gbó ó catch phone ẹ̀ ní kò sí gbèdé mọ́ ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni ó catch phone ẹ̀ ni wọ́n náà ti mọ̀ pé láìkì jójójó náà. catch phone ẹ̀ ó catch phone ẹ̀. sẹ́yìn ò mọ̀ pé wọ́n ní ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ló máa wù lọ́la kí ni sọ̀rọ̀ lọ́wọ́ tuntun ṣe ẹ òǹbọ̀rọ̀ òǹbọ̀rọ̀ òǹbọ̀rọ̀ kí ló máa ṣe kí ló máa ṣe ọ̀dọ̀ fún kí ló máa kí ló gbogbo lọ́sẹ̀ èmi agbóbìnrin wá síbi kan a máa káàkiri náà ni odidi kọ́pà nàìjíríà kọ́pà kó máa jó báyẹn gbà mí náà. ọ̀gbẹ́ni o ní láti fún ẹ ń bèrè kí ni gbogbo eléyìí o fẹ́ bó tẹ̀ wá jẹ́ ni. o kí ló kàn yín pẹ̀lú láti mi. tí o bá kọ o tẹ̀sí wa lélẹ̀. o tẹ̀sí yín báwo. bẹ́ẹ̀ ẹ má bínú ẹ má bínú o disgrace mi káàkiri everywhere a máa jọ ọjọ́ kọ́pà èyàn kọ́pà tó ń sáàbù jọba. padà fún yín o brother ẹni àjọ wa bíbá ẹni èmọ̀gbọ́n everywhere kó gbọ́ orin nínú rédíò àjò kó gbọ́ orin nínú yàrá àjò ìlú kó má ti gbọ́lù ni mo lè ti wọ́ọ̀rẹ̀ several times ẹ wò bóyá ń jó bí ìwèrè. ẹ tó bá ń jó ni kò ná bẹ́ẹ̀ náà. ẹ jẹ́ ná o kò ń gbọ́ o ẹ jẹ́ ná o. ẹ lọ́lẹ̀ lọ resolve issue ni. ìsàmà kò yé yín kí ló kàn yín sí kí ló kàn yín náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn. farabalẹ̀ o ti nà ṣe léṣe ń sìn so wàá gbé lọ hospital. ó dáa pé kò yé yín wọ́n máa tó ń bá jòrè idiot ló ń bá jò ẹ chama ẹni sùn náà kò síbi dínú pàjọ́ ń tẹ bá pa síbi báyìí sí nǹkan tá à ń sọ ìkọlẹ̀ wọn máa sọ. ẹ̀yin ọ̀rẹ́ ẹ pàdé mi lé tán bá bí ẹ dá. ẹ lè lọ o kí ló dé ẹ̀sìn ẹlẹ́nà girlfriend ẹni ó lè lu ṣé tí ò bá lu obìnrin oyún ò kí ń pé. ṣé kọ́tà yìí máa sọ nìyẹn ṣèbákùnrin lẹ́yìn. ẹyin yóò kì í ṣèyàn rárá o. ẹ wá kò dájú pé oníyàwó ńlé bẹ́ẹ̀ ni kó ṣe kó kúrò mí ọ̀gbẹ́ni mi dẹ̀gbúdọ̀ ni wọ́n mímọ́. bẹ́ẹ̀ sọ fún yín young man my own thing is this tẹ bá ti rí pé àwọn èèyàn ń wá sí ibà ẹ make sure pé ẹ ń filter àwọn tó ń wá yẹn ẹ ń mọrú àwọn tó ń jẹ àwọn guys ti mú gbòmẹ. ẹ ṣe orí ní gbogbo àdúgbò yìí náà gbogbo wọn yẹn máa ń ṣe bí onígbó nìyẹn so kò lè yé wọ torí pé àwa ti wà nàìjíríà la mọ bó ṣe lọ. ẹ sà ẹ ṣe gan ojú òní tí ẹ jọ supervisor ni. ọ oh, supervisor rẹ. ó ní o ó ní o. ok ẹ ká lọ wo. pẹ̀lẹ́ báwo de wà lára ẹ báyìí. mo ti fi ọbẹ ta. ìwọ ni kí ló tó ń ṣe báyìí àti zànà ta wá ó dára yá ju báyìí lọ. Ṣékinbé pé dókítà ni. mi tí ìgboro bá ń bọ̀ mo dẹ̀ tí ń pè kò pẹ́ fóònù ọkùnrin dẹ̀ ń fà sí mi. ṣé wàá ra ìṣá. o tí buro bambú àbí kí ló ń porúkọ lórí burúkú ẹ kí ni problem ẹ ganan. ẹ tó yẹ pé òun ló mú ẹ tó lù ẹ lálùbami òun ló sọ ẹ dẹni tó sùn síbí báyìí. ó wá jókòó síbi olóòtí ìgboro bambú àbí kí ló ń polórí burúkú ẹ mi blame ẹ̀ ẹ bá àlà kóra wa pọ̀ ta torí ẹ̀ tá à ń gbàwẹ̀ tó wá sùn síbi báyìí tó tẹra mọ́ ọ̀sán tó ń jẹ mi dá ẹlẹ́bi wá wá bambú. Ah, má blame ẹ ọ̀rọ̀ fẹ́ là ń sọ̀rọ̀ nípa èyí ìfẹ́ lè. ṣé wàá right. o ṣé ká bẹ́ẹ̀ pé. ẹ ṣe bá mi pé. ẹ a máa bẹ́ẹ̀ pé bàbá ti ń lọ ní ìsìn a bẹ́ẹ̀ pé. mi ò fẹ́ wàá rẹ̀ bóyá kí wọ́n jókòó kó bá pè. èmi ò ní bẹ́ẹ̀ mi fẹ́ lọ. ìpàdé jẹ́ àlejò. Gbàǹbọ̀. Tọ́ máa ní oṣù wọn lọ́mọkùnrin máa jiyàn. Kí ló dé? Ẹ torí gbogbo ìgbà tí mẹ́rin bá lójú ẹ̀ máa ń le kókó. Ah, <laughs> kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Sori kìnìún ló làjú gan. Gbé burú tó yẹn, ó máa ń ní àwọn àsìkò kan tó máa ń bá àwọn ọmọ ẹ̀ ṣeré. Ẹjọ́ mi dẹ̀ wá kọ́ o. Oríkì wa ni. Oríkì? Oríkì wo nìyẹn? Àwa náà máa ń pè ní ọmọ àrágbérí ọ̀gá ọmọ ṣòro àṣewọ́tán gbójúlé kókókó. <laughs> oríkèé yẹn wà scary díẹ̀. ẹ̀wẹ̀ eh, ó kì í ṣe ìjọba náà ṣùgbọ́n àwọn Yorùbá ó ní pọ́n yẹn máa ṣe rídìmọ̀ ara ẹ̀ ẹ̀rẹ̀ máa ń dùn. oríkì oríkì oríkì oríkì. ta ni. ẹni o. oríkì oríkì oríkì. Oríkì, oríkì, oríkì. dìde ó dẹ̀ rí àpò ìyá ńlẹ̀ báyìí ó dẹ̀ ń fi ọwọ́ ara ẹ̀ tí ọrùn ara ẹ̀ bọ̀nú ẹ̀ ìyá máa jẹ ọ báńbọ̀ mo respect pé mo lè rí ẹ nínú situation báyìí ó jọ mí lójú gidi gan ni ògùn ẹ̀dáràn kan kò tí ì tàn oníwọ̀ ìgúndá méjì dá mi lóhùn ìgbà ọba yóò gbé omi padà di jàlàjàlà tell me. ìyá kéwì ṣé o wá bíbá wa bú mi ni àbọ̀ wa bá mi sọ̀rọ̀. anyway mi ò wá bú ẹ mo kàn wá sọ fún ẹyin pé ọmọ ọlọ́mọ tó lù lálùbami láti bí ọjọ́ mẹ́rin tó ti wà lọ́sítù ó oògùn ẹ̀yìn wò ó mọ̀ bóyá ó kú ni bóyá ó yè ni ó tiẹ̀ kí ẹ̀ láti mọ̀ bóyá ó wà láàyè gbọ́nà láì tó tiẹ̀ ń nà tó nà lọ́wọ́ yẹn kátà wá nípa òkú mọ́ ẹ lọ́wọ́ ṣòfò ìpolówó máa bá kọ ni dáhùn. Ah, ah, báàbò ṣé ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yóò lè sí ni. Hmm. <sighs> ó but um, kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló yẹ kí wọ́n respond sí especially àwọn ọ̀rọ̀ tí ó bá ti mọ́ pọ̀ lọ́wọ́ mi kì í dáhùn sí gbogbo rárá dáì náà. ẹ mo rò bóyá ọ̀rẹ́ yín mo rò bó lókè mi lẹ́yìn ọ̀run ni. tí òkè tí ẹ̀ tó fẹ́ fi ń fọ́n bóńtàn fún wọn lọ́dẹ ó yẹ kó lọ́dẹ pàdánù ni kí ló wá kàn mí kò bá lo twenty years lọ síbi tó wà what's my stress. àtẹ̀báníṣẹ́ mi rò pé ó yẹ kẹ́ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kó máa bá mi sọ rọ́bìṣì náà. àbámbọ̀ ìkànnì ó lọ́lá mo dẹ̀ ti sọ fún ẹ mo ti sọ fún ẹ o ìwọ náà wò náà ẹni tí ò bá mọ ọlọ́run ni a kì í fi àná bìbẹ́. èyí ní ìṣẹ́jú ẹ̀dùn kí ló wàá nú ẹkú ìdèlé ọkọ rẹ̀. a kò yé mi o. ṣé kò jẹ́ pé ẹ fẹ́ gba ọkọ̀ mi bọ̀ mẹ́. wọ́n ní kẹ́ ẹ máa lọ àwọn reaction to go kí lẹ fẹ́. Ah, ẹ̀yọ́ mo rò pé ìníṣẹ́ yín mo ní jẹ́ kẹ́ máa rìn kiri ah. kí ẹ máa wá nǹkan tó sọnù kiri. mo bá tiẹ̀ máa ń rántí wọn yára. mi ò kúkú dá ẹ lẹ́bi mi ì dá ẹlẹ́bi ṣorókù tó ń wẹ̀ tó ń sọrùn sẹ́gbẹ̀ tó ń sọrùn sẹ́gbẹ̀ òwe ló ń pa fún wọn òwe ló ń pa fún pé tiwọn náà fẹ́ dé. ẹ tí mo lè mọ ni. ẹ tí mo ti sílẹ̀. oh sorry. ó wà lára ẹ̀ já. ọdún gbẹ́rù kẹ́kẹ́ já. ṣebí bàǹbọ̀ ló ń fẹ́ ìwọ má wọrí sórí ìlú tí mo máa pa fún ẹ kí n ṣe ìlú nàìjà o torí ti máa pa ti nàìjà fún ẹ àwọn tó máa bẹ́ẹ̀ tu ìtòsí ilé ẹ lọ́ máa wà ìlú Togo ni mo pa fún ẹ mo pa fún ẹ. ìjà òkè àrùn kí ló jẹ. ó wà lára rẹ ó wà lára ẹ̀yin méjèèjì wá tó tẹ́. ọ̀rẹ́ yín ọ̀màdé ló ní àwọn yàrá yín ní. ṣùgbọ́n lọ́jà ìlú ẹgbẹ́ kó ikú lọ ìjọ ìlú àwọn fífi náà by force lọ fún fẹ́ẹ̀ rìn. <laughs> má bínú ṣùgbọ́n. thanks baby. àǹtí ọ̀pẹ̀lẹ̀ báwo lára yín sí i. nǹkan ṣe wípé ẹ̀ ń sùn lẹ́ẹ̀kan ni mo ṣe wá disturb yẹn lálejò ṣé kí n jẹ́ kán wọlé. ẹ ṣe tẹ́kẹ̀ẹ́. Hello? Ashley. No, Laura is here. Okay. Ṣé ó dẹ̀ sí àbí báwo. ẹ̀mí kẹ kò tí wọ́n wù mí o àwọn ọ̀rẹ́ mi tó dèrò síbẹ̀ sọ pé bàtà àwọn débẹ̀ òun àtàwọn girlfriend ẹ̀ ló wà bẹ́ẹ̀ sí nǹkan tó ń fẹ́ ṣe. ọ̀gá o mo béèrè question kan lọ́wọ́ lọ́jọ́ yẹn ò dá mi lóhùn. question wo ni. tó bá di pé ọkùnrin nínú obìnrin bẹ́ẹ̀ bóyá wàá fọ ọmọbìnrin yẹn yáwó lọ́wọ́ ẹ̀ ni so question tí mo bí ẹ nìyẹn ṣé wọ́n fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ ni. báwo ni ẹ ṣe relate mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú láìfẹ́ i mean it eh, don't make sense yẹn ni kádàrá what sense èèyàn ń bá tàyè báyìí ń ṣe ẹ báyìí ń sọ pé kádàrá what sense is that kò make sense now eh? ó jẹ́ kó mọ nǹkan tó fẹ́ ṣe nílé ayé ẹ kó dẹ̀ move on. but ẹ mọ̀ pé àwọn èèyàn ti mọ̀ mọ́ mi tí má dẹ̀ change boyfriend wọ́n máa máa fi bú mi pé mò ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ aṣọ. ọ̀ ọ̀ àṣẹ àwọn èèyàn bóyá tó bá fẹ́ sílé àwọn èèyàn máa wà ń ask yourself this question ṣé tó bá nà ẹ́ ṣé àwọn èèyàn máa wà ń bẹ̀ wà bá yín dà sí àbí tó bá nà ẹ́ débi pé ó nà ọ́ lọ́mọ ẹ̀ka rí tó gbà bẹ̀ kú kí ló kó máa ṣẹlẹ̀ sí láti tiẹ̀ àbí sóun fún rẹ̀ whatever tó bá ṣẹlẹ̀ sí under one two three years wọ́n á parí continue life ẹni yẹn so wise up mọ nǹkan tó fẹ́ ṣe that's the plain truth. Um, o sọ pé o ti wá òkè dáadáa bí? Ok, màá lọ wo dókítà yẹn sí bóyá kí n mọ tí discharge ok? <laughs> seriously jẹ́ kí n bèrè question kan lọ́wọ́ nísìnyí ṣé o kábàámọ̀ kò pàdé mi? jọpọ how do you mean? mo kábàámọ̀ pé mi ò tí mo fi lọ bọ́ sọ́wọ́ kòkòrò ajẹni o seriously speaking mi ò mọ̀ pé ìyàtọ̀ wà láàrin èèyàn ọkùnrin ohun tí o ti mọ̀ pàdé ẹ̀. ṣé ìyàtọ̀ wà nù àkúwárapá àtàkù yanyan that is to say ìyàtọ̀ wà láàrin pretender àti sure-dead person. ṣùgbọ́n nǹkan mi mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé tí ewúrẹ́ bá ṣe léyà ó máa jẹ́ kí hmm. tí àgùntàn bá ṣe léyà ó máa kàn dànù hmm. mo ṣe léyà dé ọ̀dọ̀ bá ń bọ̀ mo dààmú gidi gan ni hmm, èmi lọkùnrin ń kẹ́ báyìí mi ò ever believe pé ọkùnrin lè kẹ́ fún obìnrin. ṣeré nǹkan tí ẹ kó máa ṣẹlẹ̀ nìyẹn law of nature ni kọkùnrin kẹ́ fún obìnrin because ọlọ́run dá obìnrin láti assist ni tó ti ẹsẹ̀ kó wá dá kí ọkùnrin máa wà domineering rọ́bàlà person tó ti ẹsẹ̀ so ihun tọkùnrin yẹ kó máa ṣe ni pé kó máa tó bá obìnrin bá ṣèyàn lọ fún báyìí báyìí ló yẹ kó ṣe iye nǹkan báyìí mo fẹ́ o simple èmi dòkun olónígbọ̀wọ́ ẹ̀ nǹkan tó ń jẹ́ ẹkún kò ṣe é ìyá ìyẹn ti di past tense ayọ̀ ìdùnnú lèmi àti ẹ fi máa lólé ayé wa. dókun ṣé mo lè o lè ṣe kankan fún mi. no no go ahead go ahead. Go ahead. mo fẹ́ kí èmi àti ẹ bá tètè ṣe ìgbéyàwó ṣé o mọ̀ pé téèyàn bá pẹ́ lórí ìgbésọ̀ èṣìkèṣì máa ń báyàn bẹ́ẹ̀. Oh, if I get it right, it must mean shit, yeah? Yeah. Okay. Yeah, I'm understanding. this. No problem. No problem. Ipe sọ iná I want. mbẹ̀. Adé rí play a máa ṣe ní kíákíá. Ọ̀dà ìfọ̀mù. Um, bartender. A kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lẹ́yìn odi níbi tí ẹ ti ń gbọ́ tí ẹ ti ń wò wá pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Gúdúgbẹ̀ Ọ̀rọ̀ ẹ̀yin lórí ètò yìí lọ́sẹ̀ yìí àlejò ń bẹ nílé yìí lọ́tún lọ́sì ilé yìí kún fọ́fọ́ ẹ jẹ́ ká lọ sí apá ọ̀tún mi ń bí kí a lọ ṣe àfihàn àwọn àlejò wa láti òkè odò grammar school ẹ̀yin ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. orúkọ mi ni bámidélé ọmọtọ́ṣọ orúkọ tèmi ni ọmọlọlá ìdòwú. ẹ káàbọ̀ sí orí ètò yìí ẹ̀yin lẹ́ẹ̀kan sí èmi tí mo jẹ́ olóòtú ètò yìí ọmọ yín ọ̀rẹ́ yín tá a jọ máa ń ṣètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀ èmi náà ni mo tún dé lọ́sẹ̀ yìí ọmọọba adétòkunbọ̀ Morris ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn àlejò wa pàtàkì lórí ètò yìí lẹ́nìí bàbá wa tí gbogbo èèyàn ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni mọ̀wọ́ àwọn náà ni alàgbà ma adédìgbà bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ ṣeun kó tó di pé náà kí àwọn aráalé ẹ jẹ́ kí n pè yín sí àkíyèsí àwọn àṣìṣe kan tí ẹ máa ń ṣe ó ti wọ́pọ̀ lọ́dọ̀ ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ ẹ mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin atọ́kùn àti olóòtú ẹ máa ń fepo bọyọ̀ ó sì yàtọ̀ síra wọn ẹ̀yin ni atọ́kùn ẹ rí pẹ́yìn lẹ́ ń pè wá lẹ́ ń para lé lẹ́ ń dákọ̀ wá látàárọ̀ ẹ̀ ń ṣatọ́kùn wa nìyẹn àwọn tó ṣe agbátẹrù ètò yìí tí wọ́n ń darí yín látẹ̀yìn ìtàgé wípé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àwọn olóòtú olóòtú yàtọ̀ sí atọ́kùn ẹ má fi òjò pòjó ẹ má fi òjò pòjò ó yàtọ̀ tọ̀ síra wọn. nípa báyìí atọ́kùn ló ń tukọ̀ ètò olóòtú làwọn tó wà nínú ilé. ẹ ṣeun bàbá àgbà ọ̀nì tán lórílẹ̀ ẹ̀ á máa rí yín bá ẹ̀yìn ẹ bá wa kí àwọn aráalé. ẹ̀yin tí ẹ wà nílé tí ẹ ń gbọ́ wa tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá etí yín ò ní di. láì ní dọ̀nà pẹnu ká máa bá ètò náà bọ̀ ní pẹrẹwùnú ẹ̀yìn ní tá a sọ lọ́sẹ̀ yìí tá a fẹ́ gbéyẹ̀wò òun ni ọ̀rọ̀ nípa oríkì bí ó tiẹ̀ jẹ́ pé ní ìjẹ́jọ tó kọjá yìí ètò tá a ṣe lọ́sẹ̀ lọ́hùn-ún lórí ọ̀rọ̀ ìmúra bí ó ti jẹ́ pé àwọn èèyàn ti bá fẹ́ sọ ká máa múra ká máa sọ ní nǹkan ìmúra lọ́wọ́ àmọ́. adékẹ́mi wà wà wà wà ọ̀rọ̀ nípa aṣọ wíwẹ̀ ló ń fẹ́. ọ̀rọ̀ nípa oríkì ni a fẹ́ gbéyàwó ẹ̀yin arákùnrin bámidélé. àìkú falẹ̀ ìfà ń ṣe wo bí o ṣe wọṣọ ṣé báyìí ló ṣe fẹ́ wọṣọ jáde nílé tèmi i doubt it my friend Joko kó jẹ́ àjọ máa wò bóyá òun láàrin ẹ̀kọ́ kan bẹ̀. o ah, i want to see my friends mo fẹ́ lọ rí àwọn ọ̀rẹ́ mi. má ṣe gẹ́gẹ́ mi ọlọ́run mà ní ṣe ọ̀rẹ́ ní ọ̀rọ̀ ajá tó máa sọnù tí ò ní gbọ́ fèrè ọlọ́dẹ tàbí ẹ̀ ń bẹ sọ̀rọ̀ òun sọ wípé ẹ ìwọ ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan irú àwọn ọ̀rẹ́ òṣì ọ̀rẹ́ ìbànújẹ́ wo ló ń lọ síbẹ̀ àwọn ọ̀rẹ́ tó ń bá rìn tó jẹ́ kó máa wọ aṣọ èṣù gbèlèké náà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ kọjá wọlé kó lọ change aṣọ rẹ̀ fún mi. ìyá adékẹ́mi ṣọ́rọ̀ wa tọ́ sí ẹlẹ́nu ọ̀rọ̀ tọ́ sí ẹlẹ́nu ṣèbí bí náà ṣe máa ń múra jáde lọ nìyẹn tí wàá wọṣọ bí ọmọ ajá wàá mú borò wàá fi bò ó tó bá dé gbòòrò tán wàá ṣí wàá máa polówó nǹkan tí mò ń bò nílé wàá máa polówó ẹ̀ káàkiri ìgboro ọ̀rọ̀ tọ́ sí ẹlẹ́nu ká ni àbọ̀ ọmọ bí mo kú ṣe wọ ọgbẹ́ ẹ̀ tó kí amúnibúni ẹran ọ̀bí yẹ. ilẹ̀ bá oríkì ìdókòló. oríkì ni àṣàyàn ọ̀rọ̀ tí a fi ń kí ìdílé kọ̀ọ̀kan tí a fi mọ ìdílé kan yàtọ̀ sí òmíràn tí a fi mọ ibi tó ti wá. bàbá ṣé bí wọ́n ṣe wí nǹkan lórí. ẹ ṣe àtọkùn oríkì ṣe pàtàkì nílẹ̀ oko tó òjì bíi tó yẹ kí gbogbo wa mọ̀ afọ́mọ́ àlè nìkan ni wọ́n kì lóríkì nínú rẹ̀ ò ní dùn ṣe rí oríkì yìí ó dà gẹ́gẹ́ bí ìjánu ẹṣin ṣe rí oríkì à ń fi oríkì mọ ibi tí ẹnìkọ̀ọ̀kan ti wá àti iṣẹ́ tí àwọn bàbá wa ń gbé ṣe gbogbo nǹkan ló lóríkì igi lóríkì ọ̀run ó lóríkì ayé lóríkì ilẹ̀ lóríkì ọlọ́run tó ṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa fúnra ara rẹ̀ lóríkì ẹ gbọ́ ó ní oríkì tó jẹ́ pé tá a bá kì í inú wa dùn ó yẹ ká mọ̀ pé nǹkan pàtàkì ni oríkì jẹ́ nílẹ̀ káàrọ̀ òjìrè fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wo òkòrèsé wọ́n ní òkòrèsé ọmọ wòyíra ọmọ afíngbárebe ti fáyaba eléyìí fi hàn wáyé pé àwọn ìdílé òkòrèsé igbá fífín ni wọ́n ṣe baba ńlá wọn oníkòyí ogun ni wọ́n jà ọlọ́jọ́ wọn àwọn lágbẹ́gilére igi ni wọ́n gbẹ́lére tiwọn ẹ̀sìn bàbá mò ń bọ̀ lọ́dọ̀ yín. ẹ̀yin arábìnrin ọmọlọ́lá ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ ní oríkì lọ́dọ̀ yín. atọ́kùn a ní oríkì ó ní nǹkan tí ìyá àgbà máa ń kì wá tí a bá lọlé ọdún wọn á ní ògògó ọmọ kú lódò òkúta gbẹdọjà tí ó tà òkúta gbẹdọjà tí ò yọwó lọmọ ayé daṣọ fún tí wọ́n pè léegun. <laughs> èyí tó ṣe é náà dá bàbá wa ṣé bó ṣe rí nìyẹn. oríkì lọmọ yìí kì í oríkì tó kì í bí oríkì ògógó ni. ògógó yẹn bá ọ̀rọ̀ kú lọ́dọ̀ ọmọ àtòkù jẹun ọmọ àtàyè sọ̀rọ̀ ìyá olúgbọ́n òun ò gbọ́dọ̀ máa wo ìyá rẹ̀ sáwọn ò gbọ́dọ̀ mòrò ìyá ògógó tó lóun fẹ́ mòrò tó lóun fẹ́ mà gan ló jẹ́ kí ògógó ọbẹ̀ yẹ ẹ̀ lórí nísàlẹ̀ àgbèrè ilé eégún ògógó ọmọ rẹ̀ kújayé ni wọ́n ṣe mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan wípé oríkì ìlú ó yàtọ̀ sóríkì orílẹ̀ oríkì orílẹ̀ yàtọ̀ sóríkì àpèjẹ oríkì àpèjẹ tó yàtọ̀ sóríkì ìnagijẹ nínú oríkì ìlú ìbàdàn ni wọ́n ń pè ní ọmọ sùn ọmọ àfikàrà fún orí mu ọ̀yọ́ wọn ní ajíṣe bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan wọn máa kí oríkì ìdèrè wọn sùúrù ọkọ ọmọ ayé ni ọmọ ni àwọn ni ń ọmọ abògùn tá a bá wá dé ẹdẹ wọn á ní ọmọ ẹdẹ màpòrógùn tìmí àgbàlẹ ọlọ́fà náà nítorí ìdí èyí ẹ dákun ẹ kọ́ àwọn ọmọ wa ní oríkì ẹ jẹ́ kí wọ́n mọ oríkì tí wọ́n ń jẹ́ ọmọ tí kì í bá aṣọmọ àlè tó bá jọmọ ọkọ tí wọ́n bá kì í lórí kì í inú rẹ̀ á dùn. ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá bá ní ká mọ fàyè gbà yín báyìí ilẹ̀ òkun ṣùgbọ́n ètò yìí ẹ kí á fáwọn aráalé náà láàyè láti bá wa dá sí i fún ẹ̀yin tí àjọ máa ń ṣètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ ti mọ nọ́mbà tẹ́ ẹ máa ń pè wá sí èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bá wa darapọ̀ fúngbà àkọ́kọ́ ẹ mọ̀ rí nọ́mbà tí ń kọjá lọ lójú amóhùnmáwòrán à ó dàbí pé lọ́sẹ̀ yìí ẹni àkọ́kọ́ ẹjẹ́ àgbà pé wọn. hello ẹ kí lorúkọ yín àti pé ibo lẹ ti ń pè wá. ẹ jọ̀ọ́ bàbá wa mo so ní interest lórí àwọn nǹkan tí ẹ ṣó ní orí amóhùnmáwòrán yìí gbọ́ nínú àwọn ọ̀rọ̀ yín wípé oríṣiríṣi oríkì òun ló wà. ẹ ní igi onóríkì but àwọn èèyàn lèmi fi yìí pé wọ́n ní oríkì. ẹ jọ̀ọ́ bàbá wa ìjẹ́ lè fún mi ní oríkì igi. atọ́kùn ẹ jẹ́ fún láyé mo mórí kìgì kan. bàbá wa ẹ jẹ́ kúkì. ó dá ń gbà náà. ìrókò olúwerí ọba igi àjàngbódórígi igi lọ́sàn-án ènìyàn lóru bàbá. ṣé bí o ṣe rí gẹ́lẹ́ nù. Ah, ẹ ṣe gan-an sà mo dúpẹ́ inú mi dùn. bàbá wa ibi tẹ́ ẹ ti ń mọ́gbọ́n náà kò ní tán bẹ̀ ọpọlọ yín ò ní dọ́bà sà ẹ ṣe gan-an. ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ gan. ọ̀rọ̀ ló sọ orí ò dàrú mm. igi ìrókò lókì afínjú igi tí fi gbá onígbà tó lé igi lọ́sàn-án èèyàn tó bá dòru igi tí ń fúnni lọ́mọ tẹ ní kì í ṣòòṣà hmm. ah, kábíyèsí o kábíyèsí o. Eh, kí ni wọ́n wí. bá a ṣe eh? in fact àwòrán lásán lẹ́yìn wò ẹ wo ọmọ tẹ́ ń wò yín tẹ́ bá gbọ́ ohun tó ń bọ́ lẹ́nu ẹ̀ hmm. bẹ́ẹ̀ ni bàbá yẹn náà gbà ìlókè olúwéré ọba agi in fact. Eh, sórí program tó ń ṣe lénìí tí n bá sọ pé bó ṣe dùn mọ́ nínú tó tí ẹ bá gbé ẹ ṣubú báyìí kò ní kọsẹ̀ ṣùgbọ́n program báyìí máa ń fẹ́ kí wọ́n máa ṣe eléyà lè rán gbogbo àwọn ọmọ wa kéékèèké àtàwọn àgbàlagbà tí wọ́n ti fẹ́ sọ àṣà àti ṣe wa nù kó ìbò tó kó àṣà tiwọn wá ó yẹ kó yé wọn pé àwa náà ní àṣà tiwa tó pé pérépéré o nígbà wáṣẹ tí a bá fẹ́ fi ọmọ fọ́kọ tí a bá fẹ́ fi aya fẹ́ mọ̀ wọ́n máa ń dín fásitì ìfà mẹ́ta sí mẹ́rin ló wà àkọ́kọ́ ìta ọ̀run ìje ìsan. <laughs> bàbá ìṣèwé owó tún ní sán. sórí bí wọ́n ṣe gbé ifá kalẹ̀ nílé ìdílé ìyàwó bẹ́ẹ̀ náà ni wọ́n máa gbé ifá kalẹ̀ nídìí ọkọ látara fátúmọ̀ dá yẹn ìbẹ̀rẹ̀ náà tó máa mọ̀ pé ó dá o aṣọ báyìí ìyàwó gbọ́dọ̀ wọ̀ àsìkò báyìí ìyàwó gbọ́dọ̀ lọ sọ́jà àsìkò báyìí ló gbọ́dọ̀ lọ sódò nǹkan báyìí ìyàwó gbọ́dọ̀ ṣe àṣà wa gbogbo ẹ̀sìn tó ń mú wá ń sìn ni wọ́n fẹ́ fi ba gbogbo ẹ̀ jẹ́ ṣùgbọ́n ètò tó ń ṣe yìí ó jẹ́ kó dùn mẹ́rin ní wọn pé à lásìkò tá a wà yìí ó wọ́n bá mọ̀ pé àwọn náà ní àṣà àti ìṣe tó dáa. dáàdì ṣeun àbúrò náà fi ní mi ò gbọdọ̀ lọ sí ibi ìyàwó ń jẹ́ sí. ẹ ẹ sọfọ pé lẹ́yìn gbogbo tí ẹ ṣe <laughs> èmi ṣe tèmi ẹ mọ̀ pé gbogbo ọmọ tí mo bí pátápátá kò sí ti ìwé àkọsẹ́jà yé wọn. kébí náà tó fẹ́ èmi náà yẹ wo mo gbọ́dọ̀ fá lọ gbogbo àwọn òkìlọ̀ ti fá fún ẹjọ́ kìnìún àná ìwé ìnáwó náà ní kọ̀ọ̀kan yẹn bí èèyàn bá tẹ̀ ti ṣàwárí àárẹ̀ ó di dandan kò ní ṣiṣẹ́. bẹ́ẹ̀ni bá ń ṣe. agbẹrẹ agbẹrẹ ma ọmọ dùn jẹ ìkọsọ ma làwọn lórí o láíláí wọn làwọn lórí o nígbà ẹ jìgì ẹ gbọ́rọ̀ ẹ fúnlẹ̀ fún mi ẹ fúnlẹ̀ fún mi. má dán wò àyọ̀dọ̀kun. já já